أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọrọ àlékún kàti gẹ fún asọjà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ìkí Ọlọ́run lọlọrun kan bá nàbí àti aráàlú àtàwọn sọhábà àti gba mùsùlùmí ní àpapọ̀ eléyìí ni ètò yẹn tó wa dáwọ́tò lè hàk ìpèpè òdodo tí wọn ò lù tí mọ́ndé sì ti gbẹ̀ nìkọ̀ọ̀kan wa láti máa sì yànnà Bódìjà Central Mosque tí àwọn ọ̀sítàṣù wa Suleiman murul awal àwọn bẹ̀yà tí wọ́n jẹ́ ìmọ̀ àgbà fún wa ń bẹ̀ àwọn ọ̀sítàṣù wa ti wà ní ìkàlẹ̀ ní ìdajì tòní pẹ̀lú wa láti máa bá ni tẹ̀síwájú lọ lórí ẹ̀rí tí àwọn tí wọ́n ń sọ yìí pé kì í ṣe ọ̀ranyàn fóbìnrin kó bo ojú rẹ̀ ẹ̀rí tí wọ́n mú wá lórí àlámọ̀rí wọ́n bá ní kó ẹ̀rí ìjáde láti ṣàlàyé rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa kọ́nà balẹ̀kọ́lá kó jẹ́ kí a bí wọ́n bá ti sọ lọ. alhamdulillahi rabbil alamin والصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala tó ṣe àwọn mùsùlùmí. alhamdulilah. atọrọ àlékún ìkẹrẹ àti ìgẹrẹ fún anabi sallallahu alayhi wa sallam ẹni tọrọ bá láti bá máa jẹ kẹ fún gbogbo wa. Allah subhanahu wa ta'ala bá ní sàlékún kí anabi àti àwọn alẹ́ àti sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́kẹ̀ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ẹ̀yọ́ ọmọ yanu ẹ̀sìn gẹ́gẹ́ bá ṣe ṣe àdéhùn wípé ní òru ẹni níta tún tẹ̀síwájú ń bẹ̀ òun náà ni ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ hijabu tí à ń bá lọ yìí tá a sì ti ka májẹ̀mú méje táwọn àáfàá panupọ̀ lórí méjèèje yìí lórí kíni o lórí ọ̀rọ̀ hijabu ní àwọn bó ni yóò ṣe rí ṣùgbọ́n níta fẹ́ sọ nípa rẹ̀ òun náà ni májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹjọ nígbà tí a ti gbọ́ yé nìsín wípé àǹkárá obìnrin ọkọ rẹ̀ ló lè máa bá a rí gíní obìnrin ọkọ rẹ̀ ló lè máa bá a rí kùpíọ̀n lè ṣètò obìnrin wọ ọkọ̀ ìrẹ́lẹ́ bá rí ọwọ́ àpọ̀dà ní aṣọ kan tí ó gbé lérí aṣọ yẹn tí ó bo èyí tí ń bẹ nísàlẹ̀ yìí òun náà níbi tí à ń bọ̀rọ̀ bọ̀ ṣùgbọ́n nígbà bá wá daṣọ yìí bò ǹjẹ́ yóò bò tán pátápátá tí nǹkan kò ní yọ̀ọ́lẹ̀ lára rẹ̀ ibi wa ni àwọn àáfàá ti pín méjì láti gba láíláí wá apá kan ní bó bá ti gbé aṣọ yìí sí orí kèé ṣe dandan ni fún kó bo ojú rẹ̀ àti ọwọ́ rẹ̀ yóò sì ojú àti ọwọ́ ọ̀rọ̀ kejì ni wípé dandan ni yóò bo ojú rẹ̀ náà yóò sì bo ọwọ́ rẹ̀ ọ̀rọ̀ méjì ó ní a fẹ́ máa rìn láàrin méjèèjì bó tiẹ̀ jẹ́ wípé kò sí ọ̀rọ̀ kẹta lórí ọ̀rọ̀ yìí nínú ẹni tó lè sọ̀rọ̀ tí wọ́n lè pé àáfàá lélẹ́yìí eléyìí lè dá sọ́rọ̀ ẹ̀sìn kò sí ẹnì kankan tó pe ìjáàbù yìí tó pè ní haramu ẹni tá a lè pé eléyìí ń sọ̀rọ̀ tá a lè ṣẹ́tí sí pé ah àfa àlélẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn wáyé kò sí ẹnìkankan tọ́fẹ́nu ẹ̀ pé ń bí díà tọ́jú àfẹ́sìn tàbí àfáàrè bákan náà kò sì sí nínú ẹni tá a lè pé àá eléyìí náà níbi tẹ́lẹ̀ yìí náà ti nímọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ìdè ọkùnrin ni tó sọ wípé laysa al-hijabu mina din kò sẹ́ni tó fẹnu ẹ̀ sọ wípé ìjáàbù sínú ẹ̀sìn ìsìláàmù ṣùgbọ́n insha rahman àwọn àfáà tiẹ̀ wá pín méjì táwọn kan ní tóbìnrin bá ti dàkíní ìbò gbogbo ara ojú rẹ̀ àtọwọ́ rẹ̀ kìí ṣe dandan ní fún kó bo méjèèjì tó bá lè bò ó kò sí nǹkan kan ṣùgbọ́n kìí ṣe dandan ní fún gbólóhùn kìí ṣe dandan ní fún òní á fẹ́ kú ẹ̀rí wálé lórí àwọn tí wọ́n ní dandan ni ká kọ́ fi àwọn yẹn sílẹ̀ náà ká mọ tí àwọn tí wọ́n sọ wípé nígbà tó bìnrin bá wọṣọ ìgbàgẹ̀rẹ̀ tán kò ní jẹ́ dandan ní fún kó bo ojú rẹ̀ tàbí kó bo ọwọ́ rẹ̀ àkọ́kọ́ ẹ̀rí tí wọ́n mú wa. káàdì taratara lọ sínú sọ́rọ́tù nùr níbi tí Allah subhanahu wa ta'ala ti ń bá wa mùsùlùmí sọ̀rọ̀ wípé a'udhu billahi minash shaitani rajim wa qul lil mu'minat ìrì ànábì bá ń sọ fún àwọn mu'minat ní obìnrin yaqududna min absorihin wa yahfadna furujahun kí wọ́n máa rẹjú wọn lẹ́ o káà náà mọ̀ máa wọkọ̀ ọlọ́kọ̀ hàn hàn hàn hàn bákan náà kí wọ́n ó sì máa ṣọ́ abẹ́ wọn wala yubidina zinatahunna illa ma dhahara minha bákan náà wọn ò sì gbọ́dọ̀ fi ẹ̀ṣọ́ wọn hàn illa ma dhahara àyàfi ntọ́ba hàn níbi ẹ̀sọ́ yìí naam mélòó ni àwọn àáfàá pín ẹ̀sọ́ sí kí ni ìtumọ̀ eléyìí à ń bọ̀ wọ́n ní lọ́dọ̀ títà wọn n táwọn gbọ́yé níbi àyà yìí ni wípé ojú àti ọwọ́ kò sí inú ẹ̀sọ́ tí sọ pé obìnrin kò lè ṣàfihàn rẹ̀ ọwọ́ rẹ̀ èyí jẹ́ ẹ̀rí àkọ́kọ́ tí wọ́n mú wá. bákan náà ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ká taratara lọ sínú sunanu abi dawud min hadithi umil mu'minin aishata radiyallahu anha ardaha wọ́n ní asma أن أسماء بنت أبي بكر رضي الله عنهما دخلت على رسول الله صلى الله عليه وسلم وعليها ثياب رقاق أسماء tó jẹ́ àǹtí àgbà fún ìyá wa wọ́n ní ọ wọlé tó anabi sàlám jọ kan ọwọ́ sọ́dọ̀ sàlám ṣùgbọ́n aṣọ tó ń bẹ lọ́rùn ìyá ìjọ náà lọ́rùn aṣọ tó jẹ́ wípé e, aṣọ yẹn fẹ́lẹ́ gan pípọ̀ tí èsì aṣọ tó ki ah amsa wa ni fa arọdọ ani arọ sàlám anabi basare gbójú kúrò lọ́dọ̀ arábìnrin wakọl anabi wa a ya asma ire asmawu ìnàlmọ́ra àtàyèdà balagọ́tìlmahid tó bá ti di pé obìnrin bá ti ń di wípé ó ti dẹni ọkùnrin tó náà ti wà off solat títún wà ní on solat a lam yasluh an yura minha illa hada wa hada kò bá mú o wọn bá rí nǹkan kan lára rẹ̀ ju eléyìí àtẹlẹyìí lọ èwo wà lélẹ àtẹlẹyìí wa ashara ila wajihi wa kaffai wọn ni ní anabi sallallahu alayhi wa sallam lọba nàka sí ọwọ́ ara rẹ̀ àti ojú ara rẹ̀ wípé bọ́mọbìnrin bá ti di ẹni ọkùnrin ara àta kankan tàbárà ilé kan ò lè máa bá rí ará àta kò lè máa bá rí ara rẹ̀ mọ́ o àyàfi ojú rẹ̀ wọ́n lè máa bá rí àti ọwọ́ rẹ̀ wọ́n lè máa bá rí kọ́dà tó bá sì máa rí náà padà ọkọ ẹnìkan kọ́ ló lè máa rí ojú rẹ̀ ará àta náà lè máa bá rí gẹ́gẹ́ bí wọ́n sì lè máa bá rí ọwọ́ rẹ̀ wọ́n ní ẹ̀rí kan nìyẹn ká tún taratara sínú ẹ̀rí mi tí ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ẹ̀rí eléyìí ń bẹ́nu sọ Imamu Bukhari rahimahullah iyah kọ́dà hadithu tá a fẹ́ sọ̀rọ̀ ń parí ọ̀nà mẹ́ẹ̀ẹ́dógún fi khamsata asharo mawdi'an ó ní ìmáàmù Bukhari ti mú hadithi wá kọ́dà imam muslim náà gbà wá fil idain wa nasa'i wa darimi wal bayhaqi àti imam ahmed rahimallahu aljami min hadithi man min hadithi jabir ibn abdullah radiyallahu ta'ala anhu ardahuma jabir ń sọ wípé shahidtu ma'a rasulillahi sallallahu alayhi wa sallama as-salata yawm al-eid mọ́mọ́ bá nàbí kírun níjọ́ ìdí fàbádà abis kọ́bílà lè kútùbà ṣùgbọ́n anabi sọ̀rọ̀ sálàm jọ náà lọ́hùn ọkọ bẹ̀rẹ̀ ẹ̀rùn ṣáájú kó tó ṣe kútùbà bìgọ́rì àdáni wàlà ìkọ́mà wọn ò pinnu fún wọn ò sì sì kọ́mà sùnmà kọ́mà mọ̀ tẹ́kìn àlà bìlálì lẹ́nu àlànà bíi wàá dìde nígbà tó kírun fáwọn èèyàn tó fẹ́ máa ṣe kútùbà yìí lẹ́ńtọ́rọ̀ wọ́ tó fi ara ti bìlálù báyìí fàámọ́rọ̀ bíi tẹ́kọ̀ọ́ lọ ó sì pọn aláṣẹ kí wọ́n bẹ̀rù Allah subhanahu wa ta'ala ẹ eh, ọlọ́run dákun àtẹ̀mí àtẹ̀yìn jẹ́ àlè bẹ̀rù rẹ o wà á fẹ́ àlàtọ̀ àti ó sì ṣe wọn lójú lọ́yìn bóun náà wọ́n tùtù lè máa rí ọlọ́run ọba tẹ̀lé lọ́pọ̀lọpọ̀ ọgbà wà wà àdọ̀ nas ọba àwọn yẹn ṣe wá sí gan wà dà kẹrọhùn ọ̀ràn wọn létí àlìkíyàmá ọ̀ràn wọn létí ti ń bẹ wájú wọn thumma qada thumma madọ hata ata nisa lẹ́yìn náà nàbí bá wa lọ títí tó fi dọdọ àwọn obìnrin fọwọ àdọ hàn ó wá sí fáwọn obìnrin náà wàdàkẹrọ hàn ọ̀ràn náà létí àlìkíyàmá faqal ànàbí wa ni tasọdaquna fa inna akitharokunna hatobu jahannam ẹ̀yin obìnrin ẹ má yahun o ẹ má ṣe sàárà pọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ yín lọ́lọ́run ó fi kóná jahannama ah, fatakalamati muratun min sitati nisa lóbìnrin kan bá sáré dáhùn láàrin àwọn obìnrin sufaha alkhodain obìnrin yìí ń bẹ lẹ́ẹ̀kẹ́ rẹ̀ méjèèjì sàṣà ń bẹ ní ẹ̀kẹ́ rẹ̀ méjèèjì fakọ́lat níta ń pè ní nìyẹn fakọ́lat obìnrin wa ń dàn pé ẹ eh, lima ya Rasulullah kí ni ọ̀fà tó fi jẹ́ pàwọ́ ọlọ́run bó fi kóná jù níjọ́ gbàlẹ̀ kìámà anabi ni lè anakunna tukthirina shikaya inú rúwáyà mi tukthirina la'ana nítorí wípé ẹ máa ṣe pé pọ̀ nínú àdìsí eléyìí anabi ni lè anakunna tukthirina shikaya nítorí wípé ẹ̀ ì tí ọkọ yín lọ́rùn Kose kose kose kose kò ṣe kò ṣe náà ní máa tẹnu yín jáde wà tẹkifúnla àṣírí gbogbo ntọkọ bá sì lè fi fàyín lójúmọ́ra àti ntọ́ lè máa fi ṣe dáadáa sí yín ìjọ tó bá ti ṣàìdá kékeré kan tàbí ẹ bá ẹ rí kùdìẹ̀kùdìẹ̀ dọ́dọ̀ rẹ̀ báyìí kò ṣerí náà lẹ́wì ń wò róore lára rẹ̀ rí kí aláṣẹ ọkọ̀ báńgẹ́ ìní máa padà kẹ́yìn ọ̀rọ̀ ẹnu yín. Ah! báwo obìnrin ṣe wá gbọ́ báyìí pé à ah! sàrà ni ọ̀yọ́ à ń bi ọ̀pọ̀lọpọ̀ ntí ń bẹ lọ́rùn wa yìí fàjẹ́ alina yàtọ̀ sọ dákúnà min huliyihin báwo obìnrin ṣe bẹ̀rẹ̀ sí ń fi àwọn nǹkan ẹ̀gbà wọn àwọn nǹkan ẹ̀sọ́ wọn ní a fi ń tọrẹ sọ́jú ojú ọ̀rọ̀ lọ́ba sọ̀tà àlá yulqina fi thawbi bilal min aqratihinna wa khawatimihinna báwo ló ti di pé wọ́n ń bẹ̀rẹ̀ sí ń da kílórúkọ rẹ̀ sí inú aṣọ bilalu kí nìkan náà àwọn nǹkan etí wọn. kí jábìrù tó gba àdìsí wa ó ní para tóbìnrin kan ọ̀dà nàbìsà sàrám lóhùn láàrin àwọn obìnrin obìnrin tí ọ̀dà ǹjọ́ náà lọ́hùn sàṣà ń bẹ lẹ́ẹ̀kẹ́ rẹ̀ bí ọ̀bá wa síjú bóun ni jábìrù ó ṣe mọ̀ wípé sàṣà ń bẹ ní ẹ̀kẹ́ obìnrin eléyìí ni ntí wọn fi sẹ̀rí mbẹ́ yẹn bákan náà ká tún taratara lọ síbi ẹ̀rí mi tí ó jẹ́ ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹrin lára àwọn ẹ̀rí tí wọ́n mú wá eléyìí hadithu kan tún lò náà tí hadithu tó pé Imam Bukhari náà gba hadithu wa Imam Abu Dawud náà gbà wá والبيهقي في السنن والنسائي والإمام أحمد من حديث ابن عباس رضي الله تعالى عنهما ورضاهما قبل أربع مرسني شهدت العيد من صلى الله عليه وسلم مما بان نبي عيدي قدا ولولا مكاني نعم مباكينو ولولا مكاني من الصغر ما شهدت tí èè bá wàá ṣe pé bí mo ṣe kéré dáadáa ń jọ́nà lọ́hùn ìbá tí rí tí mo rí ìbá sì ti lè ba kí ìrún lọ́gàngà àyè ibi tí mo bá dé níjọ́nà lọ́hùn tí títànà bí fi wá síbi àyè kan ó dákọ̀ àyè ní tòsí ilé kẹfìrì gbin salt àbí kírun bẹ̀tàn bàbá sam ṣe wá kírun tán báyìí ó ní kàánì anzuru ilayhi hina yujallisu rijal biyadihi mo wá ń wo ànábì lọ́ọ̀kan báyìí nígbà tí ànábì ń fi ọwọ́ rẹ̀ méjèèjì ti fi ń dá àwọn ọkùnrin jókòó ń sọ ọwọ́ báyìí ẹ̀yẹ jókòó ẹ̀mẹ́ ti dìde ẹ̀mẹ́ dìde thumma aqbala yashuquhum báyìí ànábì dé ní bá ń ya àárín àwọn ọkùnrin lọ báyìí thumma atan nisa tí tó fi dọ́dọ̀ àwọn obìnrin wọn ànbí wa ń padà ń sọ wípé a àǹtúnà ala dhalik faqalat imra'atun wahidatun lam yujibu ghayruha minhunna na'am ya rasulallah thumma qala alum lakinna fidakunna abi wa ummi fara'aytukunna yahwina fara'aytuhunna yahwina bi aydihinna in tí abúlé náà bá sì fẹ́ fàyọ níbi rìwáyà ni wípé ojú ẹsẹ̀ bọ́ bá rí tí ànàbí sàn bá àwọn obìnrin ṣe wáàsí pípọ̀ tẹ́rù dé bá wọn faja'alna yulqina fatahunna wa والخواتيم في ثوب بلال ثم انطلق هو وبلال الى بيته báyìí mo rí àwọn obìnrin tí wọ́n ń sọ nǹkan etí wọn nǹkan ẹ̀gbà wọn sínú aṣọ bìláàlù tí mo sì rí ọwọ́ wọn báyìí ara ẹ̀rí náà nu wípé intan fẹ́ fàyọ́ ń bẹ̀ ni wípé abdulhad bá abasi tó gba àdéhìí wá rí pé òun rí ọwọ́ àwọn obìnrin báyìí níbi ọrùn ọwọ́ wọn báyìí o òun rí tí wọ́n ń fi nǹkan etí wọn tí wọ́n ń fi nǹkan ẹ̀gbà wọn sí inú aṣọ bìláàlù eléyìí náà tún ni intan tó fi ṣe ẹ̀rí mi wípé hadithu ti jábìrù tá a mú wálẹ̀ kan bóun bá tiẹ̀ ń sọ ń pa pé obìnrin lè síjú lẹ̀ torí jábìrù rí o ẹ̀kẹ́ obìnrin ń lè mọ̀ pé sàṣà ń abdulhamid abbas ló tún júwe fún wa ní ìsìn báyìí wípé òun rí ọwọ́ àwọn obìnrin báyìí tí wọ́n ń ti nǹkan etí wọn nǹkan ẹ̀gbẹ́ ọwọ́ wọn tí wọ́n ń fi sínú aṣọ bilalu inshallah rahman pẹ̀lú àánú ọlọ́run tó bá tún di ní ọ̀la a máa tẹ̀síwájú lórí àwọn ẹ̀rí táwọn tí wọ́n lóbìnrin lè síjú àtọwọ́ lẹ́yìn tí wọ́n tún kó wá àyè tí ìkú òǹbẹ̀ insha allah rahman kó tó dípa máa fi tẹ̀lé ẹ̀rí àwọn tí wọ́n ní obìnrin ò lè síjú wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. a kí àwọn sitaasu wa kọ́nà balẹ̀ kọ́lá kó jẹ́ kí a rí wọn pẹ́ so insha allah wọ́n tún máa bá ní tẹ̀síwájú tó di ní ọ̀la tó di ní ọjọ́ tuesday on the twenty two wáàsí yóò wáyé ní ẹlẹ́ṣin láti ìlú ìlọrin tí wọ́n wà bá ní sọ̀rọ̀ lórí ìdájọ́ tó so mọ́ títà rírà nínú ẹ̀sìn ní aago mọ́kànlá ní àárọ̀ torí àwa tí a bá mọ ìyànà bódìjà láti wòrò káwọkọ̀ tó bá ń lọ sí ọjọ́ ká sọ fún pé a sọ̀kalẹ̀ ní ìyànà bódìjà tá a sọ̀kalẹ̀ ìyànà bódìjà ká fúnà sódì kejì ká lọ́n lọ sí mọ́sálásí. bákan náà tó bá tún di on the twenty three ní ìjọ wednesday wáàsí mi yóò tún wáyé ní mọ́sálásí ìyànà bódìjà central mosque náà tí àwọn sars wa Habibullah Edewi tí wọ́n bá ní sọ̀rọ̀ lórí ní tá à ń pè ní hero worship àtẹ̀kílíìd kí ni ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn pẹ̀lú ìyọ̀ǹda tọlọ́run. àwa tá a bá ní ìbéèrè kan àbí nǹkan tó bá tún wa lójú ká máa fi àwọn ìbéèrè yìí ṣọwọ́ sí wa lórí message inshallah ta'ala sọ àwọn nọ́mbà tá a fẹ́ pè jáde zero seven zero sixty six fifty five seventy thirty six zero seven zero sixty six fifty five seventy thirty six bákan náà zero eight zero ninety nine twelve fifty eight thirty one zero eight zero ninety nine twelve fifty eight thirty one afọwọ́ ismail ọ̀rọ̀ àlà wọn bẹ pẹ̀lú wa nínú ilé agbára lálẹ́ tòní ṣé brazak arúgbóṣúná àjọwá náà ni ẹni tó ń tẹ bọ́tì ni afọwọ́ badmus ẹni rẹ kọ́nàbàlíkọ́lá kó jẹ́ kí alẹ́ nìkọ̀kan apẹ́ ẹni tó darí ètò sulaiman ibrahim abu ibrahim ẹ̀sà òkè wasalaamualeykum wa rahmatulahi